bàbá mi bàbá mi bàbá mi. ikú o ikú má pa mí èèwọ̀ èèwọ̀ èèwọ̀ ikú má pa mí mo gbórí ilẹ̀ mo ti jẹ́ pọ̀ mo gbórí ilẹ̀ mo mú mi èmi ò gbórí ilẹ̀ kí n ṣe bàjẹ́ yé. Yeah tètè rírẹ bàbá mi tètè ẹ wá gbẹ̀mí o mo pa orúkọ rẹ dà máa jẹ́ eré gbẹ̀mí tó bàbá mi ẹ tọ́ ọ bá rántí ikú gáà kó sòótọ́ wò ó mo ṣe tán níbẹ̀ kò sí mo mú jẹ gbé o gbogbo téèyàn bá ṣe ní ọgbà nìkan ò ní lọ yóò ní lẹ́sàn-án náà. irú kí lèyí o ẹ bá má ṣe ẹ ṣe tán ló dàpọ̀n gbẹ́gun ọba ṣe é ṣẹ́ ẹ jẹ́gun òsùn gbalẹ̀ kẹ́lẹ́sù wọlé kẹ́lẹ́kú lọ. ká sọdún ìlú wa ó dógun kó dọ̀dẹ kó dé kó ń lé gbélé. ẹ̀kọ́ wa tó ní. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé nípa gungun ní lọ́wọ́ gun ní lẹ́sẹ̀ ẹ jẹ́ àfikànlẹ̀ sí i. eégún àtúnú. ẹni bá ṣe bí yóò gbà bí ẹni bá ṣe rè yóò gbà rè. eégún ọdún nínú. ṣiṣẹ́ látàárọ̀. mo kí ọba afàgbọ́n tìlú afàgbọ́n. ǹjẹ́ mo kí ọba ńlá tìlú ńlá. mo kí gbogbo lóyè lóyè mo kọkùnrin mo kọbìnrin mo kọmọdé mo kágbàlagbà àṣeyísàmọ́dún o. ẹ báyìí ń fa ètò yìí lé àṣìpa lọ́wọ́. kábíyèsí gbéra bọ. kábíyèsí o kí eégún ọba wa tó jó a fẹ́ jẹ́ kí ọba ìlú ńlá wọ́n wúre sí i kó tó di pé eégún ìlú wa jó. kábíyèsí o. kábíyèsí you. padà lẹ́yìn. wà ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùbá ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. bọ́dún bá ti ń tó ni pèrègùn mọ̀ ẹ́ yasọ tuntun yọ ìyẹn yìí kò lórí ẹ̀ tá a bá ní kí eégún mi ọmọ jò yọ dàbí pé bọ́yá àgbẹ̀ àgbà gbogbo yín náà lẹ ti mọ̀ pé òdúlé eégún ti wa bẹ́ẹ̀ni. èyí sẹ́yìn mọ̀ fólóko. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tá a bá ní káwọn eégún mi ọmọjọ yọ̀yà bíi pé bóyá àti ṣàgbére ṣùgbọ́n kò sí wàhálà ẹ̀jẹ̀ á máa bàbọ̀ yọ̀dà fún un. know I wá jó lọ àgbàlá ẹ jẹ ẹ mu títí retí èsì egun tó gbé igba orókè àbí ẹ mi yé. báyìí egun àbẹ̀sí ló tọ́ sí olóògbé orókè. kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí o. ẹkún ọdún ọdún ayọ̀ ọdún ire. kábíyèsí pẹ̀lẹ́ báyìí là pamọ́ kúrò pẹ̀lẹ́ ẹ ṣe sùúrù lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ fi ìbínú kábíyèsí ẹ dákun sí sùúrù kẹ́nẹ̀ sùúrù kí ni ẹ̀tẹ́ awo òun lè àgbẹ̀rẹ̀ nígbà tí ọmọ ọ̀jẹ̀ mọ̀ pé òun ò dá músẹ́músẹ́ tó kí ló ru ẹ̀kú sí ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ̀tẹ́ awo lè àgbẹ̀rẹ̀ ni lójú gbangba wálé àní wọ́n ti fi eégún ọba ńlá sí ẹ̀sìn. ìbí. gbanu ìlú nẹ́tù. ẹja na sùúrù sọ̀rọ̀ yìí. gbanú rẹ mọ kó gbé gbogbo ẹnu burúkú rẹ sọhùn ta ni jẹ dájá gbogbo ara ni wàjúwàjú. ikú ṣe bẹ́ẹ̀ ó pa lórí àkàlàmọ̀gbó ṣe bẹ́ẹ̀ ó gẹ̀gẹ̀ lọ́rùn ọmọ èèyàn ṣe bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀wù ẹ̀jẹ̀ bara ayé ni bara ọ̀run ni ẹ wá gbọ́ o. òkúrò òrùn òkúrò òrùn kò ìjọ. níwò yí ọ̀la. ẹ má fò ẹ má fò ó gbọ́dọ̀ rí orí ọmọkùnrin níbí. ẹ má fò èjò tẹ́ bíbẹ̀ kọ́ bíbẹ̀ kọ́. ọba márùrù ọba kì í bínú. ìyálóde ìyálóde sábẹ́ amọ̀ sí ni wọ́n yìí ìyálóde. òkúrò òrùn àbí amakọ àbí agbani. bí kábíyèsí sọsọ gangan bẹ́ẹ̀ láti. ẹ tó bá sì ní òní bẹ́ẹ̀ á pa á mọ ni á pa á mọ bẹ́ẹ̀ ni sọ fún ọ bẹ́ẹ̀ ni. Ah. wá wọnú gómìnà tó bá lọ ìlú ó sì rúbu ọ ó lè tó ẹ̀yin ni ẹ ń rẹ́ mi ní ọkà díẹ̀díẹ̀ ọwọ́ tẹ ìwọ lónìí ọwọ́ tẹ ọ lónìí àtúntò burúkú ni lọ́kùn níbo lọ rẹ níbo lọ àwọn tó níbo lọ rẹ sí èyí tó kù mo lóko sí. bàbá mi yé sọlẹ ebi ló sún mi débẹ̀. ó yẹ sọlẹ kí ni tó ṣe yìí kí ni tó ṣe yìí. ebi ni bàbá ah ebi ní ń pè mí àtàwọn ẹbí mi. ebi ní ń pa yín. ebi. bẹ́ẹ̀ ni bàbá. ló wá sún ọ débi kọ́ wa máa já olùkọ́ máa rí ọkọ̀ ah. ọlọ́kà. ṣé bẹ́ẹ̀ bá wà ń pààyàn ó lè lè yẹn máa jà. ee n ò jáde bàbá kódà kí olóko lè bá mi bẹ́ẹ̀ ni ó ti jẹ́ kí n kúrò látàárọ̀. bí ní pa ọ. bẹ́ẹ̀ ni o bàbá. ọ̀dà ah, kò burú látòní lọ ebi ò sì tún pa ìwọ àtàwọn mọ̀lẹ́bí rẹ mọ́. àṣẹ bàbá o so o lè ṣiṣẹ́. ah baba eégún bẹ lára mi tó le koko àmọ́ mo ti wá sẹ́wọ̀n òrí ló jẹ́ ló sún mi débi eléyìí. ntọ́ mm. bá rí sẹ́sọ̀ ó ṣe. bẹ́ẹ̀ ni bàbá. kò burú eléyìí tí ọ̀rẹ́ yìí ṣé yóò tó ìwọ àtàwọn mọ̀lẹ́bí rẹ jẹ àbí ọyá rẹ sì. ah ó tó mi àtàwọn ẹbí mi láàárọ̀ yìí bàbá. ó tó ó tó kò burú gbéra lẹ́kọ̀ọ́ dìde kọ́ ọ ká lọ. nípa ti ọ̀rọ̀ ọṣẹ́ wọn bá wá nǹkan ṣe sí ọgbọ́n ebi ò ní pa yín mọ́ ó yá gbé kọ́ tẹ̀lé mi kalẹ̀. abẹ́rẹ́ ọgbà ọkọ náà kò tó yí ṣùgbọ́n mo ti gbà gẹ́gẹ́ bí àyànmọ́ mi ṣùgbọ́n o ẹ wí fún ọba ńlá ẹ wí fún pé mo ní ìtàdógún kù sí dẹ̀dẹ̀ òjò ẹlẹ́sìn kù ọ̀la abẹ́ni lórí fi tu ọwọ́ rẹ ẹ má fòrò ejò ẹ má fòrò ejò sẹ́yìn. ló wà. ẹ má fòrò ẹ má fòrò ejò sẹ́nu ẹja. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹ wò ó mo wá kí yín lọ ni mo sì wá sọ fún yín ni wọ́n ní tójú bá ṣe pin àbí wojú ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí bàbá wa tó bí ẹ̀wà méjì tó sì fi oko kòkó àtòkò ọ̀pẹ àtòkò ẹ̀jẹ̀ tó fi rẹ̀ ẹ̀yìn yìí kan náà náà ẹ̀ka wọn lé méjì nù rẹ̀. ẹyọ kan tó wọ́n tún wá jẹ́ tèmi ẹ tún wá rẹ kankan kan ẹ tún rẹ kankan kan mọ́ ẹ fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ ṣé ẹ fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe pàyà wa ni àmọ́ o ó ní wá sọ fún yín ni. igé. má dà sí àná. kí ló dé tí òun ṣẹ̀ṣẹ̀ wúrẹ́ létí ọmọ yìí ọdẹ jẹ́jẹ́ jẹ́jẹ́ wúrẹ́ ṣe sọ́dọ̀ nínú ilé bá gbọ̀n ní bá dẹ̀ wò ọ́ dé ọ̀lọ́ta mi náà ní àyín. orí ilẹ̀ bàbá wa tó nílẹ̀ tiẹ̀ ní jọ́kíjọ́ tó bá débẹ̀ ọmọ tí ń pè lóòsà. lẹ́yìn ilẹ̀ bàbá mi ẹgbẹ́ mi ẹ rò pé mo kó ọwọ́ wáyé ṣe ni ẹni bí ọ̀rẹ́ lè ni àbẹ́ rò pé mo wá báyé ṣe léyà yìí ni ọwọ́ tẹ́ ẹ bá gbé wá ni wọ́n gbé fún yín o. ó ní sọ fún yín yóò fi tọ́ wa o ànàmú tọ́ga sago. bàbá bá lè yíyan jẹjẹta jagun lábí ọpọ mẹsì lọrọ bẹẹ mọ lórí ìfẹsẹ yìí wò. ó ní kíje. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹ̀sọ́ ọdún mi. ọ̀lẹ̀. sago. balẹ̀ lẹ́ni ẹ̀rẹ̀ kújà yí araba ń bí arígbọ̀n ta ṣẹ́gun ọ̀rẹ́ oníbàtà àkọ́kọ́ iná gorí ilé ìfẹ́jú àbúrò dandan ọkùnrin kùlà bíi iná jò láàrò. ojo ọjà lójú ẹni tí ì sí baálé mi jọrú mọlẹ lójú mi ọba kò tó ságìrì làgìrì ọ̀làgìrì kàkà fi gbẹ́ dùbọ̀ nwa láwọn àkọ́kọ́ tó mú bẹ́ẹ̀kún lójú takun lábí ọlọ́sẹ̀ẹ́dẹ́ àkótá gírí lọ́jẹ̀ jígbó mẹ́kùn ṣéégó. ẹ mo fẹ́ kẹ́ ẹ pa fúrapọ̀ kẹ́ wá bá mi jíṣẹ́ mi. gẹ́gẹ́ bí èmi ọba ńlá ti ìlú ńlá mo fẹ́ ṣe eégún eégún àtúnidá tí mo sì fẹ́ kó jẹ́ pé eégún kan tó wà tí ó tún borí rẹ̀ hmm. tẹ́ bá wá lè parapọ̀ tẹ́ ẹ pagbára pọ̀ tẹ́ ẹ fi ṣe eégún ìfún mi tó wá jẹ́ pé kò sí pẹ́gùn kankan tó lè ka ah èyí ò gbòó èyí <laughs> àbí èsì o òbúrú iṣẹ́ ti di ṣíṣe kódà ibi tẹ́ ẹ̀rọ wa dé a ó jẹ jù bẹ́ẹ̀ lọ. tẹ́ ẹ pa agbára pọ̀ tẹ́ ẹ bá ń ṣe torí bó ṣe fẹ́ yẹ kó rí obìnrin ó bò <laughs> kábíyèsí o kábíyèsí àti kábíyèsí o kábíyèsí o. ẹ bọ̀dẹ̀ lẹ́sẹ̀ mẹ́fà ìkẹ́nilé ẹ̀bọ̀dà tó jí kí bá mú mi ìkarùn lé òmìnir tẹ́rẹ́ ọba ẹ̀bọ̀dà ibà. iṣẹ́ tí ọba ńlá rán mi ìwọ olúwa ni tó ń bẹ́sẹ̀ lé omi mo dé báyìí wá bọ̀ lálejò torí mo ti jẹ lẹ́lẹ́wẹ́ mo ti mú mo ti mú ní mẹ̀sí àgbò mo ti fásọ oníwèwè mo fi bora asakari lórúkọ tá à ń pè fá àríkàrí lórúkọ tá à ń pè sọ̀dàrà àríkàrí kàríwọ lórúkọ tá à ń pè ìyá ìmọ̀ sọ̀rọ̀ ìgọ́lókìkí òru ẹ̀yin mẹ́ẹ̀ẹ́dá wá parapọ̀ ó dà lé omi. èmi amúbíyẹ yá yánmúyánmú ládọ̀ lóògùn dànù akíkanjú ọdẹ ni mi wọn gbọ́dọ̀ jẹ gbọ ọlọpẹrẹ kadà àgùnmọ̀nà kan onígungi ẹ bá rọnà ẹ sáré tètè ká wá jẹ mi òjò eléegun bá pẹkun léegun jẹ ń ju abápọ̀rọ̀ òrò àpọ̀nà ojú bá ẹ sáré tètè jẹ mi bá bẹ níbẹ̀ sí àgbo ẹ̀yin dà bá bẹ jẹ o ságìrì làgìrì ọ̀làgìrì kàkà sí gbẹ́dùbọ̀ jagun lọ́bí olóṣèdè akuta lọ́jọ́ ìdìbò mẹ́kùn elégbé ti rẹgbé olódò ti rodò kálukú ti wá gbára lọ èmi amúbí ẹyẹ èmi ò rebi kankan èmi jákèlú kan ló kó gbẹrẹ ìtàkùn tọ́tọ́ tó tẹ̀lé dádúró mọ́dágbó ojú orí omi mọ́dágbó jẹ̀gbọ̀n mo yí gbiri mo yí gbiri mo yí gbiri níjú kú mo jí gbiri mo sùn gbiri gidi o gbirigidi ládìkú ọmọ aráyé ọ̀gbọ́n ni mi ládìpá àyà mi ò gbèdì ẹ̀yin ò sàmì ẹ̀tẹ́ tí ẹgbọ́n rẹ̀ nù mí o. gbogbo tí ẹ wá lọ́hún pátápátá iwájú mi báyìí ni kò dé sí i. ewé kan sọ ni mo pè ìgbà ewé ni mo fẹ́ kọjá mi lójú ọlọ́ọ̀ bí n bá ti dá a kọ́ máa dún tí bá kì í mọ́lẹ̀ kọ́ mọ́ sàì lanu fún mi o. egun akúni náà egun akúni náà egun akúni náà òkúta wájà tí ó tà lọ́mọ aráyé dẹ́sọ̀ fún tàǹpẹ̀ lẹ́ẹ̀kú ṣẹ́gun lẹ́bí wá pọ̀ jù. Ifá tó gbálẹ̀ kẹ́rẹ́kẹ́. ẹ̀sà ògbé ará òde ògbólú káyọ̀ bíi lólu ọmọ oníṣẹ́ yín gẹ́gẹ́ òkè lógun ọ̀ pálẹ́wọ́ pákọ̀ bàbá rẹ̀ rẹ̀ tàlẹ̀. ọjà bàbá jẹjẹ mú ní ọ̀gbọ́dọ̀ lùkú bẹ́ẹ̀ ni tòjú ọ̀gbọ́dọ̀ fúnpá ọ̀pẹ̀lú gbọ́dọ̀ dẹ̀ fún borí ní àbí lọ́jẹ́ ooo. Ada ọ tori torí ogun adá ọ sí torí jẹ̀gbọ̀n kọ́ palọ́kùn kọ́ palọ́sì kọ́ pasimọ́yẹ́tẹ́lú kọ́ palọ́gbọ̀nlọ́gbọ̀n kọ́ pàjọ́jì gbogbo tó mẹ́kù nílé kọ́ mọ́ palọ́wọ́ fọlọ́sì sọmọ babaláwo ogun la torí ẹ̀ sí ọ kọ́ dẹrù jẹ̀jẹ̀ tí gbalẹ̀ ẹrù jẹ̀jẹ̀ ti gbalẹ̀ ti gbajù tí gbogbo lọ́wọ́ ẹni ọ̀dẹrù gbalẹ̀ lọ́dún o ẹ̀rọ ìgbàlè owó ti bẹ̀rẹ̀. wẹ́kun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé dá o mo fẹ́ kọ́ rántí pé ọjọ́ lọ́jọ́ tí Ṣàngó bá wọ̀ lójú lọ́jọ́ ìdìbò mẹ́kun. ibà sọ pé ọlọ́lágadé bá àjẹgbóró dàgbà àyíṣájì kan lọ́pọ̀ ẹnìkan oníbọ̀wọ́ àgbà kí ẹ má lágẹ̀ mọ́ ìwò ìwò ẹ̀kú ẹ̀kú òkúta náà babaláwo nígbà fún bá na babaláwo ń dọ́nà látọ̀ rẹ̀ ó gbiná kọ́ ọ máa pa lọ́tún lọ́tún kọ́ ọ máa pa lọ́sì lọ́sì ààbò ni kò dáàbò luwa o bẹ́ẹ̀ ni kò rí o wàá lò gíríta ànàmútọ̀gà kípẹ́ nìwọ àgbò mọ́rí bọ́rọ̀ báyìí sí awo gbẹ̀gẹ̀dẹ̀ eégún wa tó ní ọmọ rírú eégún ẹ̀yìn rírú olóyè èmi amúbí ẹyánu ọmọ àgbà tí yánu ó ti dò sá gbogbo ibi tẹ́ ń wò lágbègbè yìí ewúrẹ́ ọ̀gbọ́dọ̀ kọjá ń bẹ̀ nǹkan abẹ̀mí kankan ọ̀gbọ́dọ̀ kọjá ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn bá kọjá ń bẹ̀ olúwa rẹ̀ ó dẹ̀gbẹ́ sùn èmi ni mo sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kábíyèsí bàbá bẹ́ẹ̀ là. èmi la ò ní yọ̀ sí máa ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí èmi ètò ti tò aya ẹ pè bàbá jáde ẹ pè bàbá jáde èkó ti tò adúpẹ́ ẹ gbọ́ adúpẹ́ o adúpẹ́ ẹ ẹ ẹ jẹ́ kí àwọn wọ̀nyí ọkùnrin náà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí ẹyin kábíyèsí ẹyin lòlòlò tí ó lò lẹ́yìn pé adé ọ̀pẹ lórí bàtà ó sì pín lẹ́sẹ̀ tòrùkẹ̀ ẹ̀rọ jẹjẹjẹ yé èdò kẹrin mọ bá yín dúpẹ́ o a ti parí iṣẹ́ lórí ẹ̀kú àtúndédá ẹ wo ojú mi báyìí ló ṣe bí ti ń yọdá rè làwù làwù làwù làwù ní yọdá bí ti ń fọlé bẹ́ẹ̀ ní fọkòtò bẹ́ẹ̀ ní sì ń bẹ́ sí gegele <laughs> ọkùnrin ni wọ́n àgàgà náà nì ọdọ nǹkan wò ká dúpẹ́ fún wọn ni eégún atúnidá ó ti dọ́kun. kábíyèsí a kú oríire ẹ̀yin olóyè kí kábíyèsí ó fún wa lọ́jọ́ lókù láti kó ẹ̀kọ́ ọdún atúnidá lẹ́gbẹ̀ẹ́ ká sì fún wa lọ́mọ ọ̀jẹ̀ tí ó bá rù ú àbí kí ló tó kù. lóòótọ́ la ti parí iṣẹ́ ṣẹ́gun atúnidá lára ó sì ti di eégún. <laughs> àmọ́ kábíyèsí yóò bá bọ̀ wọ́n ní ṣe bó ti mọ ẹlẹ́wà sàpé eégún atúnidé èsè eégún kan tẹ́lẹ̀ kankan lè sọ pé òun ò wù ẹni tí ọba dáńtọ́ tí èè sàkọni kò lè rú. ìbọn náà jẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni nítorí wípé àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. kábíyèsí àwọn èèyàn mi ò fẹ́ la ọ̀rọ̀ náà mọ́lẹ̀ fún yín ni o ẹ̀kú atúnidá ó kọjá tẹ́nikẹ́ni lè tẹ́rí sí kó òun òrù bẹ́ẹ̀ ni bá dán wò ìhòòrì ó lọ èmi lẹ́yìn ọmọ wí bẹ́ẹ̀. gbogbo ẹnu wo rere sọ̀hún kọ̀tán ẹ̀yin ọ̀jẹ̀ náà rèé o ẹ̀yin ọ̀jẹ̀ tí ń bani lójú jẹ́. ṣé ọlọ́jẹ̀sì lẹ́yìn mọ̀ wá ó ní ẹ̀kú àtúndẹ́dá ò ṣeé gbé kí ni kí ni ni kúrì yín kí ni pàtàkì yín ẹ̀gbọ́n yọ̀rọ̀ ọmọ ta fún yín o. kábíyèsí aláṣẹ ìkejì òòṣà ẹ má kó ọ̀rọ̀ àwọn èèyàn mi dànù eégún atúnidá ìṣe eégún kékeré àwa la mọ tójú wá rí kó tó di kó dúró lọ́bọ̀rọ̀ gidi tó wà. òòṣà tí Ṣàngó lè nà ọmọ pẹ́ ṣe fún Ṣàngó ni àbí kọ́ ọmọ bí ẹ ti sáré. ẹni ju ni èèyàn jùyàn eégún jẹ́gún olójó gbòdú awúwa mọ́ gbáwo mi torí èmi amúbí ẹyẹ ọmọ àgbà tí yàrùn tẹ mo ṣe tán n ó gbé. wọ́n tẹ̀ríṣẹ́ kú ọ̀hún n ó gbé. ìyá ẹ jẹ́ ni kì í wọyẹ lọ́rùn lóòótọ́ aṣọ tí pè bá bọ́lẹ̀ kò sí bàbá ẹranko tí ó gbé wọ̀ àmọ́ irọ́ ni ó ṣoṣo méjì ń jọ bá fojú kojú ọ̀kan tẹ̀ fún kan. amúbíẹ̀yà ọ̀gbọ́n tí àwọn ọ̀jẹ̀ wí ni ẹrù tí àjá tì pẹ́pẹ́ kan gbọ́dọ̀ tẹ́rí sí i yóò wò yẹ́yẹ́ ni. ẹ panu yín mọ́ ẹ jókòó ẹ jókòó. kábíyèsí mo súnmọ́ báwọn ègbèje mo jìnnà sọ bá ń gbé èpè pa. àárọ̀ bàbí lọ bá pa. oyè ní ẹgbẹ́ nù ran bàbá ti yín. jagunjagun ní wàlẹ̀ bàbá tó bí mi lọ́mọ. iṣẹ́ ogun jíjà mo yàn láàyò ọ̀dẹ burúkú ti sínú àpò yàrá àròdìmọ̀ ìjà títọ́ ọgbọ́nú àpòyọ ogun. kábíyèsí láìpẹ́ yìí ẹ rí mi ẹ rí mi ọ̀tán kò parí ẹ̀yin olóyè rèé o ṣé wọ́n ń pe ẹ̀yin lọ́jẹ̀ inú yín àmọ́ dùn o lórí burúkú nǹkan yín ẹ tọ́ba wa wù yín ẹ tó ti lóun ó gbé o ó yóò gbé tí n bá wá rí ìyálà yálà yàlà yàlà ọmọ ọ̀jẹ̀ kan. tọ́wọ́ gbé jàǹká àwọ̀ àbẹ́kù kan lérí ẹ̀ dáràn ara yín nù wọ́n pé wọ́n dáná sun yín tẹ̀kútẹ̀kú ẹ̀yin ọmọ àlè játijàti kábíyèsí o. ọ̀rẹ́ mi òkú <laughs> rẹ̀ ọ̀sẹ̀ hmm. lánìí hmm? jíkà mẹ́nu kó níbi ọ̀rọ̀ tá à ń bá bọ̀. wọ́n ní ikú ń dẹ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹ̀kú. lánìí ìdílé oníṣàngó ni ìdílé rẹ̀ tí gbogbo wa sì mọ̀ lánìí kèé ṣèdílé ọlọ́jẹ̀ ni wọ́n ti bí o kí ló wá dé tó ló fẹ́ rú ẹ̀ kú. lánàá àmọ̀ràn mi sí ọ̀rẹ́ o èmi ò bá gbọ́ onímọ̀ràn pé kó padà sọ̀rọ̀ bá ńlá pẹ́kẹ́lẹ́ kọ́ lọ rèé sọ fún wípé ìwọ o òru ẹ̀ kú o bẹ́ẹ̀ ni torí gbogbo wa la mọ agbára tẹ́ ẹ ṣàjọ kó tó di wípé kù ìdè. àìlá àìlá. mo jí ọ mo rò bọ́ ọ fẹ́ ṣòfò ọ fẹ́ máa fi mí ṣeré kọ́hún torí pé mi àti ẹ ti jọ fi gbá kan náà mẹ́mu ìwọ ọmọ wípé báwo ọba kájúlù lawọ ya ọmọ mi dáadáa ni n ó sì fira mi hàn ẹkú eégún eégún tí wọ́n ń wo ohun àdáyése ni ṣàgbọ́nìran bàbá mi bọ́ ẹni mo sì yàn láàyò àdáyébá. àdáyébá ìṣẹ́gbé àdáyé ṣe ọmọ sí o ọmọ sí o ibi eré labẹ́fẹ́lẹ́ mi kọ́ só nígbàjámọ̀ yín ni òjì ẹ̀ mọ̀ pé mi ẹni abẹ́ mi bá kọ́ lọ́fún olúwa ọba nájà warawara ń àìlá bínú bá bí mi máa dojú oró wọn ò omi mo lè wọn ò ní jómi ọba ó tòrò ń mo wò dáadáa. láàní. àìlá. láàní. mọ́mọ́ sọ ń di wèrè. ọmọ pé pápá tó lóun wọn sọ dẹpẹta irọ́ ni gèrè tí ọmọ àmọ̀tẹ́kùn yóò di tàkùn ọ̀dà yìí àtúwákẹ́ tó mọ̀ wọ aláǹtakùn fi ń sọ èmi ni mo wà lórí ìjókòó wájú rẹ. láàní dákun máa yà mí wèrè ah, lẹ́rìí ìjókòó rẹ kọ́ rìn láàní wọ́n á dá. Eh, eh, eh, kéèrè o kékulé gbọ́ kó sọ fún dogo káàdó gbọ́ kó lọ́dọ̀ gbọ́ ọbẹ̀ kábíyèsí ọba ńlá ti ìlú ńlá ti pa láṣẹ pé kí gbogbo aká pàdé nígbàgede láàfin láti wá ṣe àjọ̀dún eégún wa tuntun ìyí ìwọ̀n eégún atúnidájú gbogbo wa ti ń gbọ́ kìkì rẹ̀ mo wí rẹ̀ àbí mo wí rẹ̀. bàbá ẹ pẹ́ fún wa bàbá fẹ́ dáná yóò ní òsì kankan bàbá fẹ́ jẹun yóò ní òsì kankan àmọ́ ìkẹyẹ ọ̀kan yìí náà ni mo. kí ni kí ni kí ni tá a bí ọ kí ló ń sọ. bàbá kò ní jẹ́ sọ̀rọ̀. ẹ mọ̀ gbà mí bàbá kí lẹ̀ ń bí kí ni sọ. bàbá yóò dà fún un ẹ pẹ́ fún wa ṣe rí ìyàwó mi tẹ̀ ń wò yìí alájẹ̀tàn ni olójú kòkòrò sí ni kó sì nítẹ̀lọ́rùn kí èèyàn fún ìyàwó èèyàn ní tọ́rọ́ kọ́mọ̀mọ́ bí ó ti sọ di kọ́bọ̀ tí ẹ ní mi rírí ó náà o ẹ mọ ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ǹdẹ jọ rí ọ ó dà ǹdẹ jọ rí ọ bàbá ẹ̀yin náà mọ̀ wò kí ìyàwó mi kó má lè dábọ̀ ẹnu ààrẹ àti tọmọ yìí tí ẹ ní mi rírí ẹ̀yin náà wọ́n mọ̀ yìí mélòó ni ọmọ yìí mélòó gan ló ń gan fún ara rẹ̀ kán má lè bọ́ ẹnu ara wọn. wà ní àwa wí tàbí. dákẹ́ ẹnu ẹ. ọ̀rọ̀ ẹ sú mi ọ̀rọ̀ ẹ sú mi ó sú mi pátápátá. kíyàwó rẹ kọ́ mọ́ bọ́ bọ́ ọmọ tó bí fún ara rẹ. ó lójú tí o ìwọ sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi mójú ọ̀bá ti fìlà ó yẹ kójú ti bàbá bàbá dé fìlà fìlà sì ń rà mọ́ lágbárí. ọ̀wá ní kíyàwó rẹ ọmọ bọ́ bọ́ ọmọ tó bí fúnra rẹ ó ń gbàgbé pé wọ́n lọ fẹ́ ìyá rẹ̀ wálé. káì káì káì káì ọmọ ṣe fún ọ o gbogbo tó ń ṣe yóò dáa kò bójúmu o ò sì rí èèyàn bá ọ ni. ọ̀dà ìwọ ìyàwó gbìyànjú kọ́ gbà fún ọkọ rẹ bí nǹkan ṣe rí lónìí nù yóò padà dá a lọ́la yóò padà dá a lọ́la afárádà lókù tí obìnrin ní pẹ̀lú baálé rẹ̀ báyìí bí nǹkan ti rí náà nù bó ṣe rí lọ́dọ̀ ara tó kù náà nù ara ni wọ́n ń dá lé. bí ọba tiẹ̀ wá ṣe fún ọ rí tó ṣe pé wọn ló mójú tó lé àlùbáríkà tó yẹ kọ́kọ́ rí ọmọ ní ìwọ lọ́ọ́ ní ìwọ lọ́ọ́ ní tọ́ ọkùnrin mi ọmọ náà tí ì sọ fún mi ó gbìyànjú kọ́ máa ṣe fẹ́yìn méjèèjì kó náà lè bá àlàbáríkà mọ́ bínú sọ́gbọ́n fara mọ́ gbogbo bí bá ṣe ń ṣẹlẹ̀ yóò padà dá yóò sì ṣoríire wọ́n fẹ́ dẹ̀gbẹ́ gbéná lálẹ́ yìí fẹ́ dẹ̀gbẹ́ gbéná lálẹ́ yìí tó bá lọ́la ẹ wá bá mi tí wọ́n bá fi ṣèrànlọ́wọ́ fún yín ní ìdílé yín tẹ́ẹ̀fì máa gbé ìgbé ayé àlàáfíà n ó ṣe fún yín lọ́la eléyìí ló bá wọn. àmọ́ bí bá tètè dé mo ní oko ẹ̀gẹ́ tí mo ti wá àwọn ẹ̀gẹ́ kankan lè ṣe tí àlà. oko ẹ̀gẹ́ gẹ́gẹ́ ni o oko ẹ̀gẹ́ ni o ẹ lọ bẹ̀ kẹ́ lọ kó láàárọ̀. a ah, wàá bá wo ẹyẹ kẹrí ogún o ẹ má jà mọ́ ogún o. egun ọdún ni náà egun ọdún ni náà ọdún ni náà ọdún ọmọ jàdí ah, ti gbogbo. kílódé kílódé àti àti wọlé ti bọ̀ tó ń sáré báyìí. ẹ bọ́lá lọ àbí kí lọ wí náà. ee mo rí tẹ̀ ń sáré lọ mo lọ sáàfin ni. Ah, kódà mọ mọ mọ tiẹ̀ dán wò rárá. sọ́ọ́rí ọ̀rẹ́ wa ti ń bọ̀ sóòótọ́ ọ̀rọ̀ àfi má wulẹ̀ sọ́kọ̀ tiẹ̀ fẹ́ lọ rárá. ee kí ló ṣẹlẹ̀. yìí tó ṣẹlẹ̀ ló fẹ́ mọ̀ ọ̀rí bí èyí ti ń mí lókèlókè báyìí eégún àtúndì dání. àfi ti dàrú ah. lónìí báyìí tí kálukú ń dẹ a ti jẹ a ti mu a ti ṣe bó ti wù wá. láàfin láàfin ìtìlú kálukú ń dùn. sọ́ni méje sọ àfi ti bàjẹ́. Ah, ah, ah. ó yọ̀ lẹ́nu pé lónìí ọjọ́ ayẹyẹ. láàfin ìtìlú kálukú ń dùn gbogbo egun bẹ́ẹ̀ ti ń jó báyìí mẹ́jọ lọ́sùn eh. mẹ́jọ lọ́sùn. atúnidájẹ́ ìbẹ̀rù ọjà de tinátiná ni eh. tinátiná ni jújù tí ó jù lẹ́ báyìí gbogbo àfẹ́ ń bàjẹ́ ah. àti àti ìyẹn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pẹ̀lọpẹ̀ kò ní mọ̀ pé kábíyèsí la jẹ́ ara. ìdùnnà sí kábíyèsí báyìí ọ̀pẹ̀lọpẹ̀ àjẹrà ni ìjẹ́ bàbá jóná ah. Ah, kéèké lọ pé. àbúrò mi bẹ́ẹ̀ láti ó kú yẹ́yẹ́ ni wọn mọ. ló tún ṣe àbúrò ẹ̀. ó wà lára àwọn tó jóná. pẹ̀lẹ́pẹ̀lẹ́ yé nípa kábíyèsí kò lè ẹ̀yin náà mọ̀ wípé eégún atúnidá yìí àpòjù ògùn tí ń mọ́ galẹ̀ ní. àti pé gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nígbà tó jáde yìí ó yẹ kí gbogbo wa ti mọ̀ pé tinátiná léégún rìn bẹ́ẹ̀ sì máa wò ó bí ọba lọ́wọ́ ńlẹ́nu àjòjì òní mọ sàárì afọ́jú bá a bá tanlẹ̀ bí ọ̀rọ̀ náà dáadáa ó ṣeé kọjá wípé àwọn èèyàn kan ni wọ́n wà ń di ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ń dọ́nà náà. kábíyèsí bẹ́ẹ̀ bá wá ní kẹ́ ẹ díjú bẹ́ẹ̀ gíṣẹ́ mọ̀ pé ẹ bí ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ́ ẹ̀yin ọmọ léṣeṣe. padà kí ni o lè ṣeéṣe mò ń pàṣẹ ìwọ ń yàṣẹ mi padà mo ní wòye ọ̀la mo gbọ́dọ̀ rí ẹ̀kú eégún níbí ọ̀ má ṣe mi ṣe. nílùú bọ ní ààfin mi ni. irọ́ lẹ pa lọ́nà wo. nílùú ilẹ̀ tí wọ́n mú aṣọ eégún wọn fi jóná. bẹ́ẹ̀ ni. ìlú tí ẹ bá ti dàwọ̀ irú ìlú bí ọ dàwòrò ni wọ́n ní jẹsùjẹsù kọ́ sọ́ọ̀sù jẹ́ kọ́ mọ̀ bá jẹ gudugudu nàyànnàyàn ó sọ nínà kọ́ mọ̀ bá nani ọba. ẹ̀dùn ẹ ti gbàgbé wípé ọ̀rẹ́ ńlá ni eégún ìṣe ìṣe sílùú ni èyí. E. orin kiri ṣe é sílùú. mo sọ fún ọ pé mo fẹ́ nǹkan sọ́mọ pa mí lásán ọmọ pàṣẹ mi dání. kábíyèsí tọ́ọ̀bà fẹ́ rí pé mo ojú mi ṣé mo ṣe wíwù. ẹ ti ẹ̀ dúró kéèmì ọlọ́ọ̀dẹ káṣọ eégún wá kẹ́ẹ̀ fi jóná. bẹ́ẹ̀ni irú rẹ̀ ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. sọ ara rẹ èmi. ikú ṣe bẹ́ẹ̀ ikú pa lórí tó o bá lọ fi ojú àgbàrá wo kúdẹ̀tì odò ó gbé ọ lọ. kábíyèsí ẹ̀yin ni ká sọ́ra kẹ́ ẹ má bàa forí ẹ wá gúnlẹ̀ ń gbàgede kẹ́ ẹ má bàa fi fẹ̀kùfẹ̀kù àyà sọlẹ̀ lẹ́gàn kí lẹ wí náà. mo ní o yí àṣẹ mi padà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọkàndé nu yọ. èmi ẹyẹkẹyẹ tó bá lòun ó bì yẹ paná ẹwù yọ dà pàtó ìdàkùmọ̀ tó bá dùgbò ẹkùn yọ dà bọ̀. gbogbo táwọn wí kábíyèsí ṣe mọ́tàn yìí. <laughs> kò lè ṣeé ṣe o èmi ni mo sọ bẹ́ẹ̀ ìròmí ọba tí ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ ní bèbè odò ẹ̀ ń bèrè onílù láìpẹ́ rí kò sí tọ́ lè ṣe fún mi. ẹ já mi kú òun bẹ́ẹ̀ kò sí tẹ́ fẹ́ kú ṣe. ọ̀dà tí ọba wa jẹ rẹ́kun tí n kò fi ojú rẹ rí yóò gbà tó mọ ẹlẹ́dẹ̀. èmi àti yín bẹ́ẹ̀ nínú ìlú yìí bẹ́ẹ̀ bí ó ṣe ṣe o pẹ̀lẹ́ lákọ ó ti ẹ̀ tá a bá wa ná kódì kó ń légbélé. ẹkún àtúndínlá o. láàánì ọmọ amúbíẹyá àpátápá àrà ni ọ tí ń parẹ́ ládùbà òsùn lè parẹ́ lẹ́rù àgbàrá òjò tí bá wọn jà tí kò tó de bàbá ńlá bàbá wọn lọ wò ó sórí ọ̀rọ̀ ẹ̀kú àtúnidá ńlá bá wa o ọba ńlá ń bínú ọba ńlá ń bínú o tí wọ́n sì mọ̀ pé ìbínú ọba ńlá ọ̀dà àìfẹ̀kàntẹ́lẹ̀ kíní kan sáà ni adìẹ ń jẹ tẹ́lẹ̀ kó tó di pé àgbàdo dé àti pé tẹ̀tẹ̀ ìkókó tiẹ̀ tiẹ̀ ti wá lóminú tẹ́lẹ̀ kójú ò tó dé èyí tí ẹ gbẹ́kú fẹ́lẹ́kú gbẹ́kú fọgbà ńlá kan kó fi ṣe tí èsè. tani ẹkú ẹ wo. wò ó lánàá kò sí ẹjẹ àṣebáṣebáṣe wí kí ló lè bá a tún ìlú yóò ní túbà ìlú ńlá yóò ní túṣẹ ọba ńlá kí ni ẹ fi mí gbèrí. bẹ́ẹ̀ ni mo sọ ẹ lọ rèé sọ fún kábíyèsí ilẹ̀ yìí ẹni pé mo sọ pé bàtà tádìí ẹ bá bọ̀ iná ni ó bọ̀. ẹ wo ìtàn nàkí nìkan lèmi ọmọ mo mọ tọbọ tọba yín bá gbé ẹsẹ̀ kọjá ibi yọ gbẹ́sẹ̀ lé ń oge Abíọ́dún ilé ọbọ ẹ̀wọ̀n lókun díẹ̀ ẹ lọ rèé sọ fún gbogbo agbára tọba ní ẹgbẹ́ ọmọ sá ọmọ sá bẹ́ẹ̀ ẹdúró ẹdúró ẹdí ẹdí ẹdídé. ẹ lọ rè sọ fún un. gbogbo ibi tó bá lóògùn sí kó lọ rè sà bẹ́ẹ̀ ni mo sọ gbogbo yẹn kápá gbàdá yín mọ́ra o béèrè yín bá fọ láfọ̀jù yóò bẹ́ẹ̀ fún èmi ni mo sọ bẹ́ẹ̀ ọ̀ya àfihàn ẹgbọ̀n ẹ̀dẹ́ yín lọ. ọwọ́ ja ọba ńlá. àbí ọwọ́ ja Ṣàngó ni. ṣé wèrè ni ọ ni ṣàgbọ́n láláwọn àkọ́kọ́ tó mú fẹ́ gún lójú èmi jagunlajú olóṣèlú àkótágìrì lọ́jọ́ ìdìbò mẹ́kan. olóyè bí wọn bá ti wò ó ṣe fún ọ fún ìlú ọpàyé lẹ mọjọ jẹjẹ mi. wo ẹ lọ rẹ sábàbà ńlá ẹ sọ fún wípé bí iná ogun bá fẹjú tuntun tán níbi tí àwọn akọni pẹpẹpẹ bá ti dúpẹ́ ìhoro èmi lèmi gbórí dé pẹpọ tẹ. ẹ lọ rẹ sọ fún ẹ lọ rẹ sọ fún àfihàn àfihàn. á dìísẹ́ o mo fún ọ. òfò lẹ́sẹ̀ igbó lẹ́kùn sí odò ni ó gbé yín lókè pẹ̀lẹ́sùn ṣé lójú náà lè wúra wúru. agakalasa ọtẹ mọdúwọ òdìgbò fún ń abẹ́rẹ́ lọ náà. ẹni apakorobojú ayé wọn gba ayé korí omi wọn mú ọjà dídú wọn fi pa kájà lẹ èyàn tó bá ní kí n má ṣe tèmi oṣù àgọ nílé olúwa rẹ ọmọ bóṣù yìí lọ nílùú yìí bí gbogbo ìlú yìí bá tú tó bá di gúgúrú tí gbogbo ẹ bá dahoro tó bá jẹ gbé òrùlé kan oṣù nìyẹn dẹ bàbá mi ni. sẹ́yìn ẹ̀sìn rẹ̀ lè dùn wá. òfò lẹ́sẹ̀. bàbá ìjà ń wò lówó ẹ̀ ká sọdún ìlú wa kó dògùn kó dọ̀jẹ́ kó dé jọgbọ́n kó dé kó àwọn ládéládé àwọn tí apá agbára ikùn ò lè ka bàbá kábíyèsí ní pé ká gbóyún wá bá wọn láàfin báyìí báyìí wọn sì ti wà lójú ọ̀nà bàbá. kìbádà kẹ fẹsẹ̀ fẹ́ nítorí pé ìjà fara léwu bàbá. kéèmì ọ fẹsẹ̀ fẹ́ ọba ńlá dé mi. nílùú bàbá mi ní àyè balùwẹ̀ tí múra àti dodo lásán ní ṣe lọ́rẹ̀ sọ fún ọ sọ pé mo dúró díẹ̀ ní àyè bí ẹ bá gbọ́n bí ẹ yọ lúgbọ́n tí ẹ mọ̀ràn bí àbábílẹ̀ yẹ ìgbà ni tí ẹ bá láà gbé ju ẹ̀mọ́ yóò gbé nù ká o sọ fún ẹgbẹ́ wọn lẹ́ẹ̀ mọ́ bí jáde kẹrẹ wọ ayé ha àti mọ́lá wa wa àdìtúlà dirú àdìtúlà diyọ ọwọ́ ọlọ́gìnì bọ́bá ẹlẹ́sẹ̀ para yìí gbọ̀ ẹ̀yìn rẹ̀ gbọ́dọ̀ kọlẹ̀ àmì mo ní àmọ̀ yọ. mo ti díjú ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́dọ̀gbẹ́dọ̀ mo di pátákó ẹ̀bọ̀ lẹ́nu ajá mo dẹ̀rù jẹjẹ mo dẹ̀rù jẹjẹ mo dẹrù jẹjẹ mo dẹrù jẹjẹ wọ́n ti kùtùkùtù pé kó ti kú làlùjá mọ jẹ tuntun wọnú gbọ́ àwúrẹ̀ bẹ́ẹ̀ mọ dàbọ̀ à ń gbé bọ́lẹ̀ kílẹ̀ ẹ̀mí ìyá yín ò gbé. àwọn kàti gbọ́ bíríkòtò wọn lọ fẹ́ mọ́jọ́ wọ́n wà ní wọn ò rí àwọn kàti gbọ́ bíríkòtò wọn tọpasẹ̀ oòrùn wọn lọ ní wọn padà tájà náà kú bá wọlé ẹkùn ẹ bà mí lógun ẹ bà mí lógun. ẹ bá ṣe é ṣẹ́ ẹ jẹ́ fún oṣù balẹ̀ tẹ́lẹ̀ sùn wọlé tẹ́lẹ̀ kú lọ. nítorí ẹ̀kú yìí irọ́ lẹ pa ìyálẹ́mọ̀ wọ ẹ̀ lẹ́yẹ rí ìyálẹ́mọ̀ wọ ẹ̀ lẹ́yẹ rí orí igi tí kánnakánná bá ti pàjàǹtà gbogbo ẹranko tó bá kọjá ń bẹ gbogbo wọn létí wọn pọ̀ jìwòwò jìwòwò ọ̀gára mi lálẹ́ ọgbọ́dọ̀ kọ́ wọn rúmi là. gbogbo sálẹ̀ mi o ẹ dìde ká tẹ̀lé mi o mo pè yín sí mọ́lẹ́tẹ́lú mo pè yín sí wọ̀nà mo pè yín sí bẹ́ẹ̀tì àkárùbá ibi ojúmọ́ tí mo wálé ayé Ṣàngó ságiri làgiri ọ̀làgiri kàkà fígbẹ́ dùbọ̀ ọba balẹ̀jì yàn gẹ́gẹ́ tó ọ̀pọ̀ mẹ́ sí lòrò ọ̀bẹ lórí bẹ́sẹ̀ yìí wò egun lè yí ná. egun burúkú àbàwọn gbẹgẹdẹ. egun àtọ́ni lójú ẹ̀kọ́ mọ̀lẹ́mí àbànjá ń wò ló wá ẹ̀bọ̀. ẹ ti jáwé bọ̀nù. ìjà òdìlẹ̀ ń wá. ẹ ti jáwé ọ̀pọ̀tọ́. ẹ̀yin lẹ bèrè ìjà ejò. Thank <laughs> you. ṣàbí ẹmu. àárín àwọn kí ni mo wà. ẹ̀yin ni ẹ̀yin lẹ ń gbógun ọ̀nà dèmí ẹ ń lọ tèpètèpè ọyẹ pa kìtìmọ́lẹ̀ kẹ́ pòórá ẹjọ́ orin àjò bẹ́ẹ̀ bá dín lọ́wọ́ ẹ kú. bẹ́ẹ̀ bá sì kú iná lẹ̀ ń lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín o ọyẹ ìbílà kúrò lójú ọ̀nà. onílé náà agẹrẹjì kú akọrin jíjẹ wẹ gbẹgbẹ asiwu òní fojú wí náà bùrẹ rẹ gbọ́dọ̀ fi rẹ jóye adébáfọ ọrùn mi là ń lọrẹ fojú ọgọfà tẹsán kó mọdọ máa ríra ikú kan ọ̀pọ̀dọ̀ yẹ ẹdẹ <laughs> ẹ̀yin orí yín burú lọ́rùn mi. bàbá jákè bàbá jákè bàbá jákè jákè ẹni ọlọrin kọ́ làwọn tàwọn ìyá mi àgbà alápáńpápá ẹlẹ́sẹ̀ gbẹ́sẹ̀ ọ̀run mi làdé bẹ́yìn ló gbé bàbá níbi dẹ́yìn lẹ́yìn mi lónìí ó ní dáadáa diwájú ajá òní bímọ wọ́rẹ́ jẹ́ díẹ̀ adé òní yẹ́yìn wọ́rẹ́ jẹ́ díẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ́mọ ẹ̀rọ kó fi rù tiẹ̀ sí ọ̀yẹ́ ẹ̀dúró bẹ́ẹ̀ ẹ̀dúró sójú kan. àbólórí burúkú ni ẹ̀ ń gbógun ọ̀nà kí má bàa rìn ẹ̀mí yín ó dè ẹ lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ah. ọmọ sí o. èjì wárawára wọ́n rọ̀ wọ́n gbin láì jò wárawára wọ́n rọ̀ wọ́n gbin kan olódùmarè pàjùbọ̀ ìpalẹ̀ ẹ̀gbìn kankan adébáfò àjẹmọ́lójì ògbè ọmọ adìbọ̀wọ́rọ̀ jẹ́ ń bí agogo ń jọ abádánilọ́gbòsẹ̀sẹ̀ ní mọ́wọ́ ọjọ́ àkérèjù kó fa talẹ̀ ń pa nígbà náà ní ọ̀rọ̀ alákejì ọyẹ èso lábẹ́ gírí tí mo wó lọ́kàn èso mẹ́ ẹ mọ̀ èso mẹ́ ẹ mọ̀ èso mẹ́. ẹ̀yin akọni ẹ̀yin àrọ̀nì láàánú ti forí ọkà họ mú ó ti kọjá ààyè rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá ń wá aláwàkàn kẹ́ ẹ wá aláwàrí mọ̀ pé kò sí ipa rẹ̀ ò lè o torí ògbójújú oògùn sọmọ àjẹ́kù ni yín bá ti wá lè wà kàn tẹ́ wá rí ṣé ń gbádùn mi tẹ bá ń gbé orí rẹ̀ wá sọ́dọ̀ mi níbí tẹ bá yọ wá lè ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan ní mi pátápátá ni wọ́n dà méjì fún yín. kábẹ́sì ìkànnì yẹn dà méjì fún wa ah, tó bá ti jẹ́ báwo ni ẹni lánìí ti dà fi yín. olúwa mi gomẹ́kun oyè lánìí ṣe ọkùnrin kan téèyàn kan lè kìkì jà àmọ́ mo mú dání lójú iṣẹ́ náà ti di ṣíṣe ẹ lọ rí ẹbọ rí ẹni láti ẹbọ òkú ẹ mọ. kábíyèsí ó ti di ṣíṣe níwòye ọ̀la ẹ kì í wá rò bí wọn tó dáa fún un. jọ ẹ má fòrò ẹ má fòrò ejò ẹ má fòrò ejò sẹ́nu ẹja. ẹlẹ́dùnmọ̀ ni tó bá sọ ni kí òun náà máa sọ̀rọ̀ àná sẹ́ẹ̀rí gbogbo wa báyìí a sọ́ra wa o. lọ́nà wo. látàárọ̀ wọ́n ní awa lánàá gbogbogbò ìbò ti tó àti bọ́ àárín tọjọ lánàá ati àtìgbà tá a ti wọn látàárọ̀ a ti pò ẹrú tiẹ̀ wá ń bè mí ilẹ̀ náà ló kú tó wà yìí. ẹ wo gbogbo tẹ̀ ń sọ èyí sọ̀rọ̀ o ẹ jẹ́ àwọn nàbà ṣe kú ònúgbó agijù yìí. ayé báyé ìwọ ló ní ìwọ náà gbégbà tá a wà lọ́dọ̀ bàbá tó o gbé ọ̀rọ̀ tó bá sọ pẹ̀lú owó báyìí létí rẹ̀ nà báyìí ọgbàgbé ìyàwó ọgbàgbé ọmọ ọ̀rọ̀ ti kankan mọ́ ọ̀rọ̀ owó létí rẹ̀ nà létí rẹ̀ nà báyìí kékeré lọ́rọ̀jú lọ́rọ̀jú lọ́rọ̀jú àníkù mi o. ká tó kò láàfin kábíyèsí èmi wà ló múra kankan. ìdígbà náà sì ni o. Hey! <laughs> Bayiku. Si. Jimbori ni bolo. Bayiku. Bayiku. Ha. Si jimbori ni bolo. Ha. Elébu àmàlà. Ẹ wo, ẹ má jà fi, ẹ má jà fi ọ̀pá pélépélé kú o. Ẹ má bu o. ajànáró ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin wà wà wówó yóò máa du ọ ọ máa máa ṣe o ìwọ la wá o torí wọ́n ní ẹni ọba tó ní gbà òun làánà sábà. ọ̀rọ̀ láàrin la sì bá wa a sì mọ̀ pé ìwọ ẹ̀ ẹjọ́ jẹ lérewé ẹ ti jọ sùn léwèrè ẹ ti jọ fi awo eléwé jèrè bóra láàní ọ̀rọ̀ ẹ̀ làwọn abọ́ sí. wọ́n ní gbàmígbàmí ọ̀yà gbà ẹranko lèmi bọ̀ wá kan ọ̀yẹ́ gbà wá wọ́n sì ní tábà nànà kí ọbọ̀ là fún gbàwọ́ ọ̀rọ̀ àwa kalẹ̀ o. à ń fọ̀rọ̀ náà lọ́wọ́ ẹ̀ o ń láàrú mu láàní ti pa àròkò ránṣẹ́ olówó gbé ẹ̀kú eégún atúnidáwọ̀lú òun sì gbé orí ọba lá lọ. ẹ ẹ bá yín ṣàwàdà ní. ọ̀rọ̀ àwàdà kọ́ o. ayé náà ni ò lè ṣe gbogbo tẹ́ ẹ wí yìí kò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀ kò ní ṣe nǹkan kan nínú tó ń sọ yìí láéláé kò tó bẹ́ẹ̀. ó bẹ́ẹ̀ o kódà ó ti ní tóun bá jẹ ìlú ńlá run tán gbogbo ìlú tó wà lágbègbè náà ó dáràn. Ah, kó ló la ṣe. Ah, àmọ́ àṣe kankan fún un níta wípé àfi tóun bá sápa gbogbo ìlú run ni. àmọ́ ti gba lọ́wọ́ kí mo ṣe àmọ́ ah, tá a ṣe àṣe kankan wọ́n ta lọ àfi tóun bá sápa ọba tó sì pa gbogbo wa àti gbogbo ìlú tó kù náà àṣìmọ̀ kan tá a ṣe fún. ẹ ẹ wò ó mi ò rò pé láàmì ní irú ọkàn báwọn tí ó wàá sọ wípé òun ó wàá dùn mí wá kílàkílà sí fún un ẹ wo ẹjẹ àkòndì ìdò eré ọmọ èké ni kò ní í ṣe bẹ́ẹ̀. kò burú tọ́lọ̀ bá dàbá yìí pẹ̀lẹ́ là á fi pàmò pẹ̀lẹ́ bá a sọ̀rọ̀ yóò tún wéèrè nù yóò tún wéèrè nù yóò tó fẹ́ ṣe kò tó bẹ́ẹ̀ yóò ṣe wá sí i. tọ́tọ́mọdé bá múlẹ̀ ní mọ̀ ọ́n ìjọ́ tí ó bá dalẹ̀ kò ní mọ̀ ọ́n ẹ̀yin méjèèjì ẹ ti jọ múlẹ̀ lónìí o ẹ má dára yín ó yẹ tọwọ́ bọnú gbáyìí. ẹ jẹ́. bó ti rí nù wọ́n jiyàn lájọ fáwọ́dà láàánú sọ jiyàn mọ́ mi lọ́pọ̀ kú àbàwọn gbẹgẹdẹ eégún wa mo fi ọ̀jẹ̀ lárìnà kábàálẹ̀ ààrẹ fún eléégún ọmọ mi mo folúkòso àyàrá aná iná lójú iná lẹ́nu àkàkà yẹn ìgbẹ́ mi ti gbẹ̀ ọ́ ní àwọn olùgbẹ́ bẹ́ẹ̀ èmi là fi pa lára kàtà nǹkó bú gbẹgbẹgbẹgbẹ ńgbẹ bá jàjà kẹtẹ ní èmi tó ń gbò lẹ́jà mi wò má bínú. torí ẹ ẹ ibi tẹ́rin méjì bá ti jà kókó ọbẹ̀ nìyá ọ̀jẹ̀ mo sáré èmi tí mo dìde tí mo fi lé àtọ̀nà nílẹ̀ tí mo wá bá ẹ̀ ọ́ tí mo wá bẹ̀ ọ́ yìí ẹnu àwọn onílẹ̀ ni mo fi ń sọ̀rọ̀. ilé ayé àkọ́ bá ti lẹ̀ àmú ìkọ̀kọ̀ wa àtìlẹ́yìn ẹ̀ ẹ̀jẹ̀ àgbà tó gbélé ilé ìfowópamọ́ ká sì mọ́ lò kọ́bẹ̀ kó máa bá owó àníyàn tó pọ̀ lóyún. ẹ ṣeun ìyá ẹ mọ bẹ̀mí o bẹ́ẹ̀ ni ọba ńlá ìlú wo lẹ́yìn gbọ́ pé wọ́n máa ń bẹ̀ tí ìlú ọ̀hún sì rojú tọ́ra yìí ìlú náà túgbẹ̀yìn ni ọba ńlá lòun fẹ́ ká sọ lórí eégún ó lòun fẹ́ fẹ́ kú jóná ẹjọ́ dánwò tó bá jẹ́ bàbá rẹ̀ lọ́ba bíi ìyá mo wo nílé bẹ̀yìn mo fi yé mọ́já àwòyọ́ ara ẹ̀yìn pọ́n Ṣàngó mo fi bẹ̀ yín mo fi gbogbo irúnmọlẹ̀ tí ń bẹ mo fi bẹ̀ yín ẹ bùkẹ́ di wọ́n báyìí mọ́ wò àràn ẹ já wo ibi tí gbogbo ẹ̀ ó kún sí i. má bínú o dákun dákun dábọ̀ fìyèdè ní fìyèdọ́kàn fìyèdè gbogbo ara mo fọlọ́dùmarè bè ọ́ jẹ́búrí àwọn olùgbẹ́ bẹ́ẹ̀. ẹ wo ẹ má fẹ́ èbùrẹ́ bẹ̀ mí o ẹ fura pé èbùrẹ́ òun gan ti korò ẹ kò dùn lẹ́nu mọ́ èmi ọ̀jẹ̀ mọ́ ẹ fèmí lẹ̀ ẹ jẹ́ ṣe tí mo ṣe ń gbà ń bá ṣe tán tójú mi bá wálẹ̀ ẹ fi ìbùrẹ́ bẹ̀ mí wọ́n gbà. sẹ́gbọ́n sẹ́gbọ́n bá láàánú kí ló gbé nù kí ló gbé sínú kí ló gbé ọ nù. àtúnlẹ̀dá nísìnyí nísìnyí nìkan àtúnlẹ̀dá tí ẹ wojú mi wò ló fi sẹ́ rẹ rán mi bíbí wọ́n fọ̀rọ̀ rẹ lọ ẹ̀dọ̀ fùfú orí adé tó àbíwá pẹ̀lẹ́ ni wọ́n fọ̀rọ̀ rẹ lọ sọ̀rọ̀ yàtọ̀rọ̀ mi. ẹbí wọn náà fi wù fọgbà lọ́ọ̀rẹ́ tó sẹ́yìn ọba. èyí tó ń ṣe yí ọ̀yọ́ lẹ́sẹ̀ lẹ̀. ẹ lọ́ọ̀rẹ́ tó sẹ́yìn ọba. ẹni àgbẹ̀ lánàá tí ọ̀gbẹ́ bẹ̀ sọ ọmọ tó kàn yìí rẹ̀. ẹ̀rọ mi ti kú sí ah, ah, ah. ẹ ṣe tẹ wá jẹ kìtì àbí ẹ mọ jẹ dágunró bẹ́ẹ̀ bá jẹ dágunró bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lẹ́tẹ̀ mẹ́fọ́ ló ẹ̀ funfun. ètò wù máa ń lórí kí n máa wọ̀. lọ́ọ̀rẹ́ dúró sẹ́yìn ọba àtàwọ̀ àtọ̀gbẹ̀rì sójú ẹ̀mí rẹ nínú ipa gbogbo wọn papọ̀. ọba màmá lórí ohun gbogbo ní ṣe sùúrù. ó níbi tágbára rẹ mọ. ìyá wọ́n bá ní òun ọ̀gbẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ máa lọ. ẹ̀jẹ̀ máa lọ ẹ̀jẹ̀ máa lọ àbùkù ló fi tó ṣe ikán èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bá a bá fi ọ̀tá ọ̀bá gbẹ̀bẹ̀ ọmọ káàkùn olè nìkan bá a bá gbégun egun àgọ́ bá a bá bọ̀ ọ̀sà ọ̀sà ọba bá a bá bẹ̀rẹ̀ lùmọ̀ẹ́lì ọba yìí dálé gẹ́gẹ́ ni. ọbẹ̀ pọ̀ lẹ́yìn ọba ni. ọ̀pá tí ń bẹ lọ́ọ̀rẹ́ yàtọ̀ tó ṣe lọ́yà tó kúlò ológun ológun tí ojú mi bá pọ́n tán lójú mi bá pọ́n tí mo gbàgọ̀ bàbá mi wọ̀ ìyá yọ họ. ẹjọ́ tún mú kú. ẹ wá jẹ́ ìsọkìnrin kan fún yín torí pé èmi ò wà wọlé èmi ní káyọ̀ méjèèjì ọgbà kádàrá tẹ̀ ẹ́ mọ́ba àgbà kòròrò tọ́rọ ìtètè ìgbà mú ní ìgbà sí òyìnbá ní bíbá kọ̀ọ̀kan bá lòun ó ṣe bí ànàmọ́ yóò ta ni kò ní kú o mo wí pèmí ní ìsìn ẹ̀yìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ń bẹ̀ kò burú jalè. bí a lọ mo ti gbọ́ ọ̀yà àbí kí ló kù tí o sì kọ́ o. baálé adéjú eégún ní mọ́ni ìyẹn kan gbọ́dọ̀ mẹ́ni a máa wo tẹnu rẹ̀ jù àlejò ńlá lọ́wọ́ abọ́ <laughs> ọ̀rẹ́ ni pòròrò ti dé ìwọ ni kọ́ ọmọ ṣàfihàn kó sún ṣòkòtò rẹ gírí torí gbà tí ọba tójọ́ márùn lónìí mò ń bọ̀ àpọ̀ lálejò. àlejò bò. o ti rán ni sóró ó kú tóbi ṣàlejò rò lọ́jọ́ márùn òní eégún àtúnidàpọ̀ àpọ̀ lálejò. eégún ọ̀bájẹ̀wò ẹ̀ kọjá wo olùwẹ́bẹ̀. balẹ̀ ẹyẹkẹyẹ tó bá fìyẹ palẹ̀ òyìnbó dà paṣọ ìjàkùmọ̀ tó bá dùbò ẹ̀kọ́ dàbọ̀ lọ́jọ́ márùn-ún òní egun àtúndà ń bọ̀. olúwa mi ò olúwa yìí ẹrú kú lọ òkú láti wá bá a lọ olójú iná náà wẹkùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ yé nípa.

ẹ jẹ́gun òsùn gbalẹ̀. ẹja náà ẹdùn ẹdùn ọkọ kí ni lè yíbọ èmi ni lè yíbọ ọkọ ẹdùn ọba yìí ẹni ọdún ọba yìí kí ni lè. eégún ni o eégún ni o ọ̀hún oh, tó dé o ó ní o. Ah, gbà wá ìkí tó dé kí lè. ọba jẹ́ ìtú. ìlú tún. ìlú tún tún o. ẹyin kí ni tó mú lu tún. ìlú ńlá ti tún o ìlú ńlá ti tún. ẹyin kí ni o tún. eégún àtúnidá ah, eégún àtúnidá ti wọ̀. títí ń dọ́lé bẹ́ẹ̀ ni báyàn ọlọ́mọ ọ̀rọ̀ mọ́mọ́. èèyàn ah, ah, ah, ti kú lọ ilé ti jó àgbà ẹ̀jẹ̀ ti sọ. ẹni sùn ṣé iṣẹ́ láàánì náà ni. láàánì láàánì ni àjànàgbà wa o láàánì lè gbà wá láàánì ó wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn láàánì wí bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀. ayé sẹ̀mí mo ní ọmọ sẹ̀mí ayé sẹ̀mí kò lóró mọ́ mo ní ọmọ sẹ̀mí ìgbín sẹ̀mí kò lẹ́jẹ̀ láàní ti ṣe bó ti wí ìlú òní bàjẹ́ lórí yín ẹ̀yin olóyè ìlú òní bàjẹ́ lórí yín ọ̀run kẹrẹ o àtijọ́ ọba lọ ọ̀run kẹrẹ o ọ̀run kẹrẹ o ọ̀run sẹ̀dú ọ̀run sẹ̀dá ọ̀run àgàbàǹgẹ̀bẹ̀ ọ̀run àgàbàǹgẹ̀bẹ̀ ni wọ́n ti dá ọ̀run oníwọ̀n wọn jí wọn àrùn ọrùn wọn ni wọn ni wọn ni wọn ti dọ̀rùn àkàsọ̀ ọrùn àkàsọ̀ ni wọ́n ti fi ẹ̀wọ̀n sọ̀kalẹ̀ sóde ayé wọ́n bẹ́ èèyàn mẹ́fà wọ́n bẹ́ èèyàn mẹ́rin wọ́n bá ewúrẹ́ ọba orí tẹ́tẹ́ wọ́n dá bákòtà àwọn òde ọrùn àkàsọ̀ wọ́n bá wọn àfàì fún ládìí ẹsẹ̀ tí gbòbí lọ́wọ́ wọn. ẹ̀yin ìyá mi ìbà ẹ máa lọ mọmọ. ẹ kí ni ọmọ ẹ àjọ àjọ sùn ẹ lọ́mọ. ẹ kábíyèsí ibo lẹ ti gbọ́. ó dé ààfin mi lónìí ló dé ń pe ìpàdé pàjáwìrì tí mo pè. láàánú wọnú ààfin yìí wá. àbí ó wà ó ó wà ààfin yìí wá. ìyálóde ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí ṣe sí i. kí ṣe ni ní mi ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ọ̀rọ̀ lẹ̀ o ogúndé bòde kábíyèsí ò mọ̀ gbọ́dọ̀ ìkàkọ̀ ò gbọ́dọ̀ ṣe kábíyèsí o. ṣé àwa wá ní àwa kú. n tó bá wù yìí kẹsì. bọ́dà ẹ̀yin ìlú mòye kábíyèsí o. ẹgbẹ́ àwọn ẹsẹ̀ fi àjà torí òun kò rí kóso wọn. àjànà kábíyèsí ṣé kò níye ìgbà tó ti lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nínú igbó ọ̀nlọ́ níbi tí ń gbé ni ẹ̀yin kábíyèsí tí síbẹ̀síbẹ̀ náà yẹ bá padà jẹ̀lú rẹ̀ rú náà ni. bẹ́ẹ̀ni. àjànà àjànà rò kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ lẹ́yìn bọ́ ọ bá fọ́gún eégún bẹ̀mí wò ní gbọ́ bọ́ ọ bá fẹ́ gbèjì òòṣà wò ní gbà mọ́sọ̀kò orò mọ́sọ̀kò ó lọ́kàn oṣù tó mú dání yóò wọ́n sọ o kálukú ni kò sọ rẹ̀ wọ́n sọ̀kò láàánì wojú mi èmi ni bọ́ọ̀ bá tiẹ̀ gbàgbé gbogbo nǹkan ọ gbàgbé ìpìlẹ̀ ni. ìpìlẹ̀. bọ́ọ̀ bá dalẹ̀ eégún tọ́ọ̀ bá dalẹ̀ òsì tọ́ọ̀ bá dalẹ̀ mi àjànà ọ̀ dalẹ̀. àjànà. gbọ́ èmi ni bẹ níwájú rẹ̀ wo mi dáadáa wo mi dáadáa. mo yọ mo yọ. jákù báà bá ní òjì kù rẹ tọ́ọ̀ bá kọ̀ tó òjì kù rẹ kí ló kù tọ́ọ̀ fẹ́ jẹ. lọ́gbà odidi ẹni jẹ lọ́wọ́ gbogbo wọn èmi ni mo sọ bẹ́ẹ̀ ìyá mi ìyá mi ojú ọgbọ́dọ̀ ti nálẹ o ojú ọgbọ́dọ̀ tì mí bójú bá tì mí ojú tají bọlọ mẹdàn ọ̀rọ̀ ti gbénu lẹnu ti kún láàánú ló ń wó dojú tì mí. àjàlọ ó ti wọ́n bó o ó sì ti gbìyànjú àti báyé èmi jẹ́ ẹ mẹ́tì ọba jẹ́ o ó kára rẹ̀ balẹ̀ kò yé mi ó ní ká wí fún ni ká gbọ́ àwọn ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gba àwọn òkè ìjérò àwọn ìgbọ́ àfọ̀gbà irú wọn máa ti kà àbámọ̀ bọ̀ ni má ṣe ilé ayé níbi wọ́n ṣe dandan irú wọn bẹ́ẹ̀ dènà. wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. irú mi ìkókó irú mi mo tún lọ bá ọmọ bẹ́ẹ̀ ó ní dandan jàgùdà pálí àfi tó ń bá ṣe tinú òun. ẹ̀yin lè gbọ́ ló ní kíkà ló ti kí ni bá a ṣe ń fègbúrẹ́ bẹ́ẹ̀ tó ní èbúrẹ́ koro òun ò lè jẹ́ mọ́ fún ọmọ awo olówó ò lè jẹ èbúrẹ́ mọ́ èbúrẹ́ koro fọ́mọ awo yóò bà nǹkan jẹ́nu ẹ̀ mọ́jọ́ bàjẹ́ o. àjàlóhùn fọkàrà rẹ balẹ̀ o àgbà tó bá lómi inú kò ní pariwo rẹ̀ hmm. ilẹ̀ àfàìmọ̀kọ́ mọ̀ fọwọ́ ara rẹ̀ ṣe ara rẹ̀ nínú tí ń bẹ lẹ̀. kíní kan ń gbénu rẹ̀ ní o ó sì ń gbénu rẹ̀ kíní ọ̀hún wá ń sọ fún wípé àfikọ́ bà nǹkan jẹ́ ẹ mọ̀jọ́ bàjẹ́ mọ́ lórí o. kò ṣe nǹkan ó ti wá dáa bá náà. èmi ń ràn ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kì í ṣèrànlọ́wọ́ gidi fún ọ tó pé gbogbo agbára tó wù kó ní agbára rẹ̀ lè ká ọ ah, torí pé apá àtẹ́lẹwọ́ kan ìkálé eh, eh, eh. apá àtẹ́lẹsẹ̀ kan ìká ọ̀nà ah. apá àwọn oníwọ̀n kan ìkági oko ìrànlọ́wọ́ ìmú ọ̀rìnrìn àjò kan ah. sọwárí ìrìn àjò tí mo fẹ́ mú ọ̀rìn ìwọ nìkan lórí ìrìn àjò ọ̀hún o àmẹ́mi ọmọ ọ̀tọ̀ sọ́nà bó ṣe rìn sórí ìrìn àjò ọ̀hún nípele nípele nípele lọ́ọ́ mọ̀ rìn adárìn tèmi nìkan ni. bẹ́ẹ̀ni tó o bá wá rìnrìn àjò ọ̀hún tán kò gbúrò ìwọ gbóòrì pa jàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ lọ́jà. <laughs> atúnidá ti sọ̀kò lórùlé bẹ́ẹ̀ bá sì sọ̀kò lórùlé dandan ni kó gbóhùn onílé ó ti tọ́ká ní rùmọ́lẹ̀ ní bá sì tọ́ká ní rùmọ́lẹ̀ dandan ni kó rí ja ìjọ àfàyàfà. ajá atúnidá ti tẹnu bẹ̀gún ajá tó bá sì tẹnu bẹ̀gún gbogbo ẹnu ẹ̀ kìkì ẹ̀jẹ̀ ní ọjọ́ ọmọ wípé pàkúrú làkúrú ni mí ọ̀la kurukuru jaagùn èmi lò ṣàtìgbẹ́nu atẹ́gùn ìjọ ìyànwá ìwé wúrẹ́ mi sojú mẹ́lẹ́kẹ́ ọjà lé gẹ̀ǹgẹ̀ mi tutù lẹ́yìn ògbónánú Ei! láti ọ̀run wá ṣùgbọ́n rí dájú wípé ẹnu bodè ìlú rẹ ni o ti bá àwọn ìjàkadì níbẹ̀ kọ́ kò ṣe lásán ni. kò sí bó ṣe lè wá wùkọ́ lágbára tó láti fi pa òkú. ẹ̀mí rí ọ lọ sí. Ah! Ah! ọ̀sùn sẹ́rẹ̀ o ọ̀sùn sẹ́rẹ̀ o ọ̀sùn sẹ́rẹ̀ sẹ́rẹ̀ àwọn olùgbọ́ okùnfún báramu báramu awọ ẹ̀bá ọ̀dàn adébáfọ ìbírọ̀ nǹkan tó sọ ọmọ bí àgbẹ̀mìrègún ó ní gbagudu gbagudu mo tí mo yà nínú arọ́ ni mo gbọ́ tí mo yà nínú àwọn ọmọlẹ̀ ọ̀rọ̀ ni mo sẹ́wọ̀n ọ̀sẹ́kù àìmọ̀rúkọ kíkún tó wá pa ni èyàn ní mọ̀rúkọ àròkárò gbé nìdè ìgbójújú lórúkọ tí wọ́n pe kú ọ̀dà jùjù lórúkọ tí a pa ọ̀rẹ́ fúfú lẹ́lẹ́sẹ̀ mọ́ lẹ́sẹ̀ fún ọlọ́run àpò àpá sáàdì ní nǹkan kan sí sí kan. Ah! ayé mi ò ṣùgbẹ́ ṣùgbẹ́ ha ha ha ah! ṣùgbẹ́ ò. arábìwọ̀ pàtàkì tí bí wọ́n ṣàgbẹ́rẹ́ fọ̀nà kọ̀rọ̀ wọ̀lú arúgbó kúrú kọjá pé fà atakìtì ní ọ̀sán ló kọjá pé èso ọ̀dàrà àgbàrá fọ̀dà kọ̀rọ̀ kọ̀rọ̀ wọ̀lú kọjá pé yíyà ní ẹlẹ́yẹ àsìkò tìlẹ́yìn mẹ́rẹ̀ ẹ tì mí lẹ́yìn ẹ má sì tì mí lóyún. egun atúnidá kì ṣe eégún tẹ̀lé fojú mi mọ̀ ṣe ní ojúkòrò kìkì ojúkòrò ojúkòrò àmọ̀ eégún ayé èsì bá tọrọ ṣebí ẹni sọ́sọ́ méjì ọ̀gbọ́n kojúkojú sọ́sọ́ méjì kojúkojú eégún kojúkojú. Thank you. sùn kọ́ tó mọ̀ sùn. bàbá ewébẹ̀ yìí ò rẹ̀ ò ìṣe mi.